pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí sharhu sunna ti imam wa al-Barbahari rahimahullahu ta'ala àmọ́ síwájú ká tó máa bá a lọ amú ẹnu bá ọ̀rọ̀ salatul fati gẹ́gẹ́ bí ó ṣe wá ọ̀nà tó gbà wá àti ọlá tí wọ́n gbé fún sọ̀látùl fàtì àti ọlá tí wọ́n gbé fún sọ̀látùl fàtì aṣọ díẹ̀ níbẹ̀ síwájú ká tó wá bọ́ sínú sharhu sheikh wa muhammad bin salih al-uthaymin lórí ibi tí a kà fúnra wa nínú sharhu imam wa yóò da kátó kábì kan fúnra wa nínú tíra Jawahirul Ma'ani ètò jẹ́ pé ìbẹ̀bù náà ní ìpìlẹ̀ àdìsọ́kàn àwọn tán wà lójú ọ̀nà Tijaniyya lójú ọ̀nà Ahmad Tijani sábàlọ́ page page hundred nínú tíra Jawahirul Ma'ani ẹni tó kọ tíra náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ali Harazim ó ní kúlùtù ó ní mo wá béèrè lọ́wọ́ Ahmed Tijani ẹni tí ń ṣe àfáà rẹ̀ olùwà ni limalam yẹkuruhu li asuhabihi ridwanullahi alayhim ajma'in olùwà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí anabi sallallahu alayhi wa sallam tí ó fi fún àwọn sàábẹ̀ rẹ̀. ní sàlátì fàájì kí òbí salaye rẹ̀ fáwọn sàábẹ̀ rẹ̀ tó wá jẹ́ pé àsìkò títí ẹ̀yìn òun náà làwọn arí tí a ń pè ní sàlátì fàájì. a èsì tí ó wá èsì tó wá fún wọn òun náà ni pé ìdókòwò àti ànábì sallallahu alaihi wasallam tí qala mana'ahu amran ó ní nǹkan méjì ló kọ dé ànábì tí ò jẹ́ ká ànábì ò lè sàlàyé sàlátù fàájì fáwọn sàábé ó ní nǹkan méjì òun ló kọ dé ànábì al-awwal ó ní nǹkan alákọ̀ọ́kọ́ annahu alima bi ta'khiri waqtihi wa adami wujudi man yudhiruhu Allahu ó ní di alákọ̀ọ́kọ́ òun náà ni pé ànábì mọ̀ pé àsìkò sàlátù fàtí ò ti tó ànábì sì mọ̀ pé ẹni tọ́lọ́ tọwọ́ rẹ̀ mú sàlátù fàtí jáde ẹni yẹn ẹni yẹn ò tí ì dáyé olówó afa àtànábì fi wá ṣe kíni tí òbí wá sọ fáwọn tàbí ànábì wá fi pamọ́ kó fi dìgbà tó ń kíni kó dìgbà tó ń dáyé wá jáde rẹ̀ tí ó wá sàlàyé rẹ̀ fóun nítorí pé ó Anabi ò mú wá fóun lójú àlá o ànábì mú wá fóun lójú ayé báyìí ni ní fètè tí báyìí ànábì mú wá fóun ó ní di alákọ̀ọ́kọ́ nù tánàbì sallallahu alaihi wasallam tí ò fi lè ṣàlàyé rẹ̀ fáwọn sàábé òun náà ni pé ànábì mọ̀ yìí pé àsìkò sàlátù fàájì ò sì tó tí ó jáde nítorí pé ẹni tí ó tọwọ́ ẹ̀ jáde táwọn èèyàn fi mọ̀ ẹni wọn ò dáyé tó òun náà ló kọ́ àtànàbì sallallahu alaihi wasallam tí ò fi tí sọ fáwọn sàábé ó wá ní asáàni ó níbi ẹlẹ́ẹ̀kejì tánàbí sallallahu alaihi wasallam tí ó fi sọ salatul fati fáwọn sàábé rẹ̀ tó fi pamọ́ fún wa annahu law zakara lahum hadha al-fadl al-azim ó ní tọ́ ẹgbẹ́ ànábì bá sọ ọlá tí ń bẹ fún salatul fati tánàbí bá sọ fáwọn sàábé fi hadha al táwọn mi bá sọ ọlálálá àtòrí lálá tí bẹ́ẹ̀ bí iṣẹ́ kékeré yìí wọn náà mọ̀ pé sàádùn bá ti kéré ẹ́ ó ní táwọn mi bá sọ ọlá àti ládálálá tí bẹ́ẹ̀ bí ẹnu ma iṣẹ́ kékeré yìí ni tó bá fi lè sọ fún àwọn sàábé ni làtọ́làbù mí nìhú ayùbá yìí náà hù láhù ó láwọn sàábé bá máa bè ànábì ni wọn mọ̀ wá bí pé ha ànábì dákun sàlàyé rẹ̀ fún wa ànábì dákun kọ́ wa ànábì dákun sọ́ fún wa lè ṣe dáadé hẹ́rẹ́sẹ̀ hìm alàlùkáyè torí pé wọ́n mọ̀ pé àwọn sàbí máa ń sojú kòkòrò gan lórí oore torí pé ànábì mọ̀ pé àwọn sàbí máa ń ṣe kíni wọ́n á máa ń sojú kòkòrò lórí oore tó máa fi sọ pé kíní kan bẹ tọ́lá rẹ̀ tó pé yẹn bá kálẹ̀ kan yóò ṣe déédéé pé yóò parí kùránì ní six thousand times tẹ́yìn bá kálẹ̀ kan yóò ṣe déédéé gbogbo àlùkáà tó gbayé bá ń ṣe tẹ́yìn bá kálẹ̀ kan yóò ṣe déédéé gbogbo subhanallah gbogbo la ilaha illallah gbogbo allahu akbar tẹ́yìn bá ka kan tí Allah subhanahu wa ta'ala bá dá ìjọ hundred thousand tó wá jẹ́ pé ìjọ hundred thousand yìí àwa rí ọkùnrin hundred thousand nínú ìjọ kọ̀ọ̀kan ọkùnrin kọ̀ọ̀kan nínú ìjọ hundred thousand yìí wọ́n wá ń ṣe àsàlátù ọgọ́rùn-ún ọgọ́rùn-ún tí ò sí sàlátù gbogbo gbogbo àmẹ́ ó ní kò ní tó ti sàlátì tí ó níbi sàlátì fàájì ẹ̀yọ̀ kan ó ní sàlátì bá fi lè sọ lẹ́yìn ni pé àsàlátù kan bẹ ó láwọn sàábì ò bá máa dààmú ànábì ni ó láwọn sàábì ò ní jẹ́ ká ànábì ó gbádùn wọ́n mọ̀ wá bí ànábì pé a ká ànábì ó sọ fáwọn nítorí pé àwọn sàábì máa ń ṣe ojúkòkò lórí dáadáa ó ní wàlàmúyẹ́kùn zuhuruhu fi wákùtì him falihada lamuyẹ́kùrùhù lahùn ó ní torí pé ànábì ti ti mọ̀ yìí pé àsìkò sàlátù fàájì kìí ṣe àsìkò àwọn sàábé pé kìí ṣe àsìkò wọn ni ó jáde òun náà ló fa tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì wa fi pamọ́ fún àwọn sàábé ó falihada lam yadurhu lahum wa nazarun akhar ghayra ma taqaddam ó ní ìwòye mi tó tún wà níbi tó pa tánàbí òfin sọ fáwọn èèyàn tí wọ́n yàtọ̀ sí tóun sọ yìí bẹ́ẹ̀ rọ̀ màtàkọ́ dá wọ̀ wọ́n anna Allah tabaraka wa ta'ala òun náà ní pé Allah subhanahu wa ta'ala ọba àlekè ọlá lamma alima dọ́fà ahli hada zaman ipe Allah subhanahu wa ta'ala mọ̀ pé àwọn tí ń bẹ láyé lásìkò gbàtà wọn ipe wọ́n lẹ púpọ̀ ó wà máa hùm àlẹ́yìn mìíràn tàkàlí ìpè wọlùpàtà ọlọ́run ti máa ti bẹ ntí wọ́n máa wù níwà látara kó wọ́n máa da gbogbo nǹkan pọ̀ wọ́n máa dẹ̀sí rú gẹ́gẹ́ bóun gẹ́gẹ́ fún ẹ̀ ṣe dẹ́ kó ṣe dẹ̀sí rú ó ní wọ́n ti mọ̀ pé wọ́n máa dẹ̀sí rú wọlùpàtà ó sì mọ̀ pé ìbàjẹ́ ó máa tẹ̀lẹ̀ lórí tìrìtì ó ní rahimahum Allah subhanahu wa ta'ala ọlọ́run wa màmá wa fẹ́ sànù wa ó ní wàjáàdà àlẹ́yìn bí káyìrì kẹfì fi muqabalati amalin yasir ọlọ́run wa màmá wa ta wọn lọ́rẹ oore tó pọ̀ tó jẹ́ pé iṣẹ́ kíní báyìí òun náà ni wọ́n ṣe tí wọ́n fi rí oore yìí yakhtassu bi rahmatihi man yasha ó ní Allah subhanahu wa ta'ala a máa sàyàn lẹ́tà pẹ̀lú oore rẹ̀ fẹ́ni tó bá wù a máa sàyàn fún un so ó ní eléyìí àwọn náà ló pa àti anabi sallallahu alayhi wa sallam tí o fi segin tí o fi ti mú wá ní àsìkò yẹn ó ní Allah subhanahu wa ta'ala máa tàn yín lọ́rẹ máa yẹ̀ṣẹ́ tó bá wù fil waqti alladhi yasha àti lásìkò tó bá wù ó a máa tàn yín lọ́rẹ wala yuqalu anna khabarahu ba'da mawtihi ó ní èèyàn wá gbọ́dọ̀ máa sọ pé ọ̀rọ̀ táwọn ẹbí bá sọ fún yẹn pàtàkì ẹbí kú tán laysa ka khabarihi fi hayatihi a gbọ́dọ̀ máa sọ láyéláyé pé àlejò ìwé sáà nàbí sọ lójú ayé rẹ̀ oníbàlùwù máa ti yá ni oníbà kankan náà ni méjèèjì alukuraan sáà nàbí sọ fáwọn sàbẹ lójú ayé ànábì àti sàlátù bá sáà nàbí sọ fóun nígbà sáà nàbí òsì láyé má oní ti yá ni oníbà kankan náà ni méjèèjì ọ̀rọ̀ sáà nàbí sọ ńgbà tí ń bẹ láyé àti sáà nàbí ń sọ àti gbàgbà sáà nàbí òsì láyé má oní kò síyàtọ̀ láàrin àwọn méjèèjì ó ní ilà fi tafdili al-mutaqaddim min al-am lil-am wal-khas lil-khas ó ní àtúnkà wà mẹ́ láàrin méjèèjì náà ni pé gẹ́gẹ́ bí àlàyé tó ń ṣe síwájú ipe iṣẹ́ alákọ̀ọ́kọ́ tá nàbí jẹun pátá mi bẹ̀ láyé ìyí ń wà fún gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni irú wá ògiri wá àwọn náà ni mẹ́sẹ̀gì eléyìí àmọ́ ìta nàbí wọn sọ pátá nàbí kú tán kí wọn sọ fún àwọn èèyàn ó ní lè ó ní lè xaas ó láwọn yìí wù nísìnyí ó wà fún wọ́n ní wàlúkàásù lè ká ẹ̀sà èèyàn làwọn eléyìí wà fún gẹ́gẹ́ bíi títa ni gẹ́gẹ́ bíi títòun so eléyìí òun náà ni díẹ̀ nínú àwọn àjàìbá tí yorùbá bá ní àjàìbá ẹ yorùbá sọ pé àjàìb nínú èdè lárúbáwá òun náà ni yorùbá máa ń pè ní kíni àjàìbá tí wọ́n ní àwọn ah, mọ̀lá lónìí lárúbáwá náà ni wọ́n ti ya àjàìb ohun àrísẹ́ mà ẹ ohun tí ó máa ṣe kí ni kàyéfì ẹ ìròyìn kàyéfì tí ó máa ṣe tí ó máa ṣe kí ni yóò máa yà ẹ lẹ́nu pé ee èèyàn ló láyà tó báyìí ní sọ gbogbo eléyìí so díẹ̀ lélẹ́yìn nínú àwọn kan tẹ́ mọ̀ bá pàdé nínú tí àtà ń pè ní Jawahirul Maani tó jẹ́ pé Jawahirul Maani òun náà ní pilẹ̀ òun náà ní foundation gbogbo ẹni tí ó bá lówó wọlé tàríkà Tìjàníyà lónìí Jawahirul Maani náà ni káti aṣọ funfun lẹ̀ lọ́jọ́ jimá ẹ ibẹ̀ náà láti ibẹ̀ náà ní láti mú wa pé ànábì ó wà á ẹ mọ́tí bẹ́ẹ̀ mi ká tẹ̀sọ̀ fúnlẹ̀ ni yá nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ó àtẹ́ǹdì kùbùrọ́ ńbẹ́ bẹ́ẹ̀ pé ànábì á máa àtẹ́ǹdì kùbùrọ́ pé tánàbí bá wà àtẹ́ǹdì kùbùrọ́ yìí ànábì yẹn dá wa yóò ká wọn sábẹ́ lọ́wọ́ ẹ ànábì yẹn dá ni yóò ká Abubakar lọ́wọ́ yóò mú Umar sí Usman Ali wọ́n jọ máa àtẹ́ǹdì ni àwọn aláwọ̀ tẹ́tà níbi òun máa jòkó lẹ́lẹ́ ẹ̀jẹ̀ báwọn nìsín òun ló wá pàdé kí wọ́n fi wá ń tẹ́ aṣọ funfun kalẹ̀ ìpè tó bá nàbí bá dé ànábì ó lè máa jòkó àwọn sàábì ànábì wọn ó lè máa jòkó lórí aṣọ funfun tó eléyìí ń bẹnu ẹni tí wọ́n máa ń ṣe àwọn títí wọ́n bá tún wá lágbára dáadáa àwọn tún sọ fún yín pé aṣọ funfun tẹ́ ẹ rí tí wọ́n tẹ́lẹ̀ o wọ́n láwọn tí wọ́n jòkó lórí ẹ̀ àwọn bíi èèyàn mẹ́fà lè jòkó lórí ẹ̀ ẹni àkọ́kọ́ tí ó jòkó lé àwọn ọmọ náà lànàbí sallallahu alaihi wọn náà gbàdúrà bá jòkó ẹni tí ń jẹ́ àlífà àkọ́kọ́ ànàbí alaihi ní kọ̀kọ̀ àlífà àkọ́kọ́ bá ànàbí ní kọ̀kọ̀ tí ó gba àwọn èèyàn bá dáadáa òun náà ni Ahmad olóhùn ni ó jòkó lẹ́gbẹ̀ẹ́ E àlífà nẹ́bí alákọ̀ọ́kọ́ ní gbangba tó jẹ́ ti gbogbogbò tí gbogbo àmà òun tó kó yóò lẹ́pọ̀ òsì Abubakar Usman Ali radiyallahu anhum àwọn wàá jókòó wọn fèsì ànábì sallallahu alayhi wa sallam àwọn wàá jókòó kọjú sí pé mọ́tẹ́ máa ń hà lẹ́yìn wọn ẹ wá jẹ́ ká béèrè ti pé sallallahu alayhi mélòó Muhammad mélòó abubakar mélòó ni umaru mélòó ni osmanu mélòó ni ali mélòó ni tó fi wá jẹ́ pé tá bá wò nínú ìgboro lọ́rin lásán ibi tí wọ́n ti ń ṣe ń jọ jimá ní ìgboro lọ́rin lásán bàbá kà á sáǹsì lọ́wọ́ lásìkò kankan náà á kà á yóò bẹ̀ kọ́gọ́rùn láwọn àyè kọ̀ọ̀kan kéréje kéréje kéréje kéréje ni wọ́n ti táwọn bá béèrè àsìkò kankan náà wọ́n jọ mélòó lànà bí wọ́n fi wá anabi ó pera rẹ̀ anabi ó wáyà yín àbá anabi náà tó wà gbogbo àyè bí ọlọ́run lọ́dọ̀ yín sẹ́gun dà Allah subhanahu wa ta'ala bẹ́ gbogbo àyè ẹ̀dí báwọn ní ti wọ́n ti pé Allah subhanahu wa ta'ala yẹlẹyẹlẹ tó yẹ pé ọ̀kan tó ló pera rẹ̀ wọn wá jó ló ń kà mọ́ sọ́mọ́ni àyìn àwọ̀ fún àwọn oníṣòfì wọ́n fi kulli makan òun náà pè ní wahdatul wujud lọ́dọ̀ wọn pé bí ẹ bá dé kò kan yóò wá gbà pé gbogbo nǹkan ni Allah tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé fóònù tá a gbé kalẹ̀ yìí kí leléyìí yóò ní huwa yóò lóhùn náà ni tani Allah sábàdí tíra àti mọ̀mú lọ́wọ́ yìí tani wọ́n ní kí leléyìí yóò ní Allah ẹ máa wo nǹkan o tẹ́ bá wá mú igi igi tó léwé púpọ̀ lọ́wọ́ tẹ́ wá náà sókè báyìí pé kí leléyìí yóò ní huwa yóò ní Allah ẹ wá mú igi wọn. ẹ wá ń wọn ewé rẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ wá máa mẹ́wé kọ̀ọ̀kan ẹni kéde náà ti di Allah ẹni máa ní gbogbo kányányá Allah lọ́dọ̀ wọn. òun náà ló fà sọ pé àwọn onímọ̀ sọ pé àkédàtú wa dàtú ti ń bẹ lọ́wọ́ àwọn súbì wọ́n ní ó burú ju mẹ́ta lọ́kọ̀ àwọn kírísítẹ́nì lọ. pípẹ́ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì mẹ́ta ọlọ́wọ́ máa pọ̀ sí lọ́dọ̀ wọn ni táyọ̀ fi yóò máa pọ̀ sí ni tó bá ní ẹ tó adìẹ yọ kan tó bá ní kílẹ̀ lẹ́yìn buwa náà ni adìẹ wa bẹ̀ẹ̀ sí yé ó yẹ ẹyin mẹ́wàá ẹyin kọ̀ọ̀kan ni ó wá pa ọmọ gbogbo ọmọ kọ̀ọ̀kan ni táwọn ọmọ bá dàgbà tó bá náà ni gbogbo ọmọ jẹ ìwọ tó bá wọnú táwọn ẹnìkan bẹ ọmọ Sudan ni wọ́n máa ń pè ní Sheikhul Baati lókọ rẹ̀ Sheikhul Baati ó ti túbá kò ní súbí o ẹni bá mi ní Sheikhul òun náà ló máa ń pè ókọ rẹ̀ ẹni yìí nígbà tó wá túbá kò ní ọjọ́ ọ̀nà yìí ó wá ń sàlàyé ìrìn tó ń kiri ipò tó ń ti pé nínú ipò tó ń dé òun ni pé wọ́n fún un níṣẹ́ kan kó o máa lọ sàá ó lè wọ́n abẹ́rẹ́ sí ta sẹ́yìn òun abẹ́rẹ́ sí ta ó ní tó bá padà dé nígbà tó bá padà dé pé tọ̀ wọ́n abẹ́rẹ́ lọ́wọ́ rẹ pé ta ni ọ́ ó lè wọ́n tó bá dákọ̀ ń dákọ̀ wọ́n ní à ó lọ lè tún rẹ̀ ó máa lọ lè ta sẹ́yìn ó ní sẹ́yìn bá wá ń ta sẹ́yìn ó ta débi pé tọ́wọ́ bẹ̀rẹ̀ pé ta ni ọ́ ò gbọ́dọ̀ mú ara rẹ hùwà ni ò gbọ́dọ̀ mú ara rẹ máa hùwà ni ọ́ gbogbo kan tọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ hùwà ni tó bá wá débẹ̀ oníṣìí o ti wá sẹ́kìnì o ti wù sùlùmù o ti dépò kànú ó ní wọ́n sẹ̀sẹ̀ wá lọ wọ́n sẹ̀sẹ̀ wá fún yẹn ní wọ́n sẹ̀sẹ̀ wá fún yẹn ní kan kọ́ídà tó wà fún yẹn yìí wọ́n fọ zikiru ni tó jẹ́ pé òun ló mọ̀ lọ àmọ́ wọ́n gbé kalẹ̀ fún yẹn ni pé nínú òfin tàwọn ìrántí àtìrántí àìgbélera wọn àzíkìrí àtàzíkìrí àìgbékiri àìgbélera ara wọn wọn wá sọ fún yàtọ̀ torí pé ìrún tẹ̀ ń kírun ìrántí ni zikiru ni ẹni báwọn lóṣù ìrántí ni ìrún abínájà wọn sùn hàn wọn tààrà ni wọn wá sọ pé ìrántí táwọn afọ ẹni tì ní ìrántí kan gbọ́dọ̀ sí kíni yóò tẹ ìrántí kan rè ní ọ wà wọlé hálùwà yẹn ilé hálùwà tó bá wọ̀ nísìnyí ó máa wá sa iṣẹ́ tó máa irú o gbọ́dọ̀ kírun máa irun tó kọjá nù nítorí pé kó o máa gbé ìrántí kan lórí ìrántí kan ìwọ ni kò wá ní kírun má lọ́ba pẹ̀rù jàmá lọ́ba pẹ̀rù kò sí jímọ̀ má kò sí rọ̀rọ̀ yàn má kò sí náfìlà má ní àlùkárò nìkan náà má sí irú ẹni báwọn nísìnyí òun ni wọ́n wàá sọ pé ó ti dépò tí wọ́n pè ní àlìyẹ̀kì ike Allah subhanahu wa ta'ala ní báàgùn rabbaka hatta ya'tiyaka àlìyẹ̀kì máa jọ́sìn fún ọba tó dá ọ títí tó fi dé kó àlìyẹ̀kí ipò àmọ̀dájú ipò àmọ̀dájú lọ́dọ̀ tí wọ́n òun náà ní kíni òun náà ní tó fi wùsùlù tó bá ti wùsùlù báyìí níbi o ti parí o àmọ́dọ̀ àwọn onítàkùsíìr àlìyẹ̀kí nù bẹ́ẹ̀ òun ni pé títí kó fi dé ni gbogbo àwọn onítàkùsíìr lọ́dọ̀ àwọn sàhábà tí gbogbo ọ̀dọ̀ àwọn onítàkùsíìr wọ́n ní máa jọ́sìn fún ọba tó dá ọ títí àmọ̀dájú òfìdé kíni àmọ̀dájú òun òun náà ní kú tí kú bá dé òní kan náà lòdì jọ́ sìn mọ́ àmọ́ lọ́dọ̀ sí wọn ní rárá o ipò kan ní jẹ́ bẹ́ẹ̀ tó à eléyìí òun náà ní díẹ̀ nínú àwọn àlàyé tó wà nú ẹ̀ pé tó bá tó padà yá tá a bá tó sọ̀rọ̀ kábẹ̀ á tún mọ mọ àwọn míì wá pẹ̀lú ẹ̀rí nínú tíra náà ní ètò náà rẹ lómi ẹgbẹ́ nìkan ló wá kó tirẹ̀ inú tíra kan pé àbábá ìwà sọ pé wọ́n sọ báyìí pé rárá dàrẹ́ẹ̀tì inú tíra wọn náà láti máa kà á fúnra wa pẹ̀lú ìyọ̀dà Allah subhanahu wa ta'ala sheikh wa ibn uh, uh, ibn fawzan hafidhahullah wọ́n ní qawluhu wal asasu alladhi tubna alayhi al-jama'a wọ́n ní ọ̀rọ̀ sheikh wa al-barbahari tí wọ́n sọ pé ìpìlẹ̀ tá a máa jama'a lé lórí wọ́n ní mani ni jama'a wọ́n ní ni jama'a alladhi hadha sha'nuhum tó jẹ́ pé òun náà ní tí àfa àbàlbà á rí ròyìn sókè ó ní hum ashabu muhammad sallallahu alayhi wa sallam àwọn jama yìí àwọn náà ni àwọn sàbí ànábì wa man jaa ba'dahum àtàwọn tí wọ́n tún dé lẹ́yìn àwọn sàbí ànábì mina tabi'in nínú àwọn tí wọ́n tẹ̀lé wọn wa atba'i tabi'in àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé wọn wal qurunil mufaddala àtàwọn ọgọ́rùn-ún kan ọdún mẹ́ta lẹ́yìn ayé sallallahu alayhi wa sallam àwọn náà ni àwọn sẹ́ńtúrì mẹ́ta sẹ́ńtúrì tánàbí wá sẹ́ńtúrì tó tẹ̀lé sẹ́ńtúrì ànábì àti sẹ́ńtúrì tó tẹ̀lé àwọn náà tánàbí sallallahu alaihi wasallam tó júwe wọn haulayi humul jama'a àwọn tá à ń sọ yìí àwọn náà ni jama'a tá à ń sọ. sheikh wahab ibn fawzan wọn ni wa man iqtada bihim ẹni tó wá wá tẹ̀lé àwọn jama'a tá à ń sọ yìí minal mutaakhirin inú àwọn tí wọ́n wáyé lẹ́yìn wọn haulayi humul jama'a àwọn eléyìí àwọn náà ṣe kíni jama làwọn náà àfi wọn lépa bá jama alákọ̀ọ́kọ́ alladhina yajibu ala al-muslim an yakuna ma'ahum jama tá à sọ yìí òun náà ló sọ̀rọ̀ yẹn fún gbogbo àwa mùsùlùmí ipe a wà jama tá à sọ yìí <clears throat> a wà lórí pẹ̀lú jama àwọn sàbí ànábì wọn náà àbájọ lùgbà pẹ̀lú wọn bá àbá bá wọn láyé tá a bá ti wà lórí tí wọ́n wà lórí ẹ̀ lórí ẹ̀sìn lórí àkídà lórí ìbádà lórí sùlùk lórí ìhùwàsí lórí muamala kábàbílẹ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn àwa náà ti lépa bá wọn látara pé kí ni àtijọ́ wà lórí inú jama kankan wàlàwù náà làhù mà náà làhù mi nàlẹ́ àdà sẹ́kù ní kọ́dà gbogbo tó bá wù yàn gbogbo tó bá wù kéèyàn ó rí nínú nira nínú sùtá tó bá wù kéèyàn ó rí wàmínà tàhádì gbogbo tó bá wù kéèyàn ó rí nínú ìdẹ́rùbà látara pé èèyàn wà lórí ìlànà anábì sallallahu alayhi wa wàmínà tààyè gbogbo tó bá wù kéèyàn orí nínú ìfi ẹnu àbùkù kanyà ntí ẹ tètè yàn ká máa fi kanyà látara pé yẹn wà lórí sunnah anabi sallallahu alayhi wa sallam wà mí na àti ìmọ̀ kọlu yàn attack kama attack yàn ẹ kama challenge yàn lọ́dọ̀ eréṣiríṣi tó bá wù kéèyàn orí àṣẹ́kù ní yasbiru ala hada túláàsì ní fún yàn kéèyàn ó ṣe sùúrù lórí gbogbo téèyàn bá rí lókùn ìgbà tó bá jẹ́ pé tágẹ́ẹ̀tì tèèyàn òun náà ní pé kíni èèyàn fẹ́ wà gẹ́gẹ́ báwọn sàábì ànábì bí wọ́n ti wà sheikh ni wẹ̀yẹ̀tà hamal irú ẹni bẹ́ẹ̀ yóò máa lágùnmára ìyẹn gbọ́dọ̀ máa láfaradà màdáàmà anahu alalhaq lópin ìgbà tó bá jẹ́ pé orí òdodo ló wà nígbà tó ti mọ̀ pé òdodo ló wà ó gbọ́dọ̀ lágùnmára ni fàlàyé alharifu anilhaq sheikh ni èyí gbọ́dọ̀ wá gúnrí àbí kó wá tẹ̀ lórí òdodo bali yasubiru alama asọ́bàhù irú ẹni báwọn tí ó ṣe náà ni pé yóò máa ní sùúrù náà ni lórí gbogbo tó bá kàn kò sí ní tí yóò lè kàn yà lórí pé yẹn wà lórí òdodo èébú lè kàn yà èébú ó lè kàn ẹlòmíì ebi lè kàn ẹlòmíì látara pé kíni látara pé ó wà lórí òdodo ìyà lúlù ó lè kàn ẹlòmíì káyani lódì lè kàn ẹlòmíì káṣẹ má dásí àmọ́ ó lè kàn ẹlòmíì káṣẹ sùtákùn yà ó lè kàn ẹlòmíì kámọ̀fọ́bìnrin fún yà ó lè kàn ẹlòmíì kágbáyàwó lọ́wọ́ yà látara pé ṣe súnà ó lè kàn ẹlòmíì èyí tó wá ga jù nínú tí máa káyàn látara pé yàn ń ṣe súnà yẹn wà lórí ojú ọ̀nà òdodo òun náà ní kẹsẹ̀ wàhálà yẹn òfin ọ̀fẹ́ ríyàn láyé má kán wá sí sábàbí kan páyàn pé ah, ẹ pa ẹsẹ̀ bá wọn nìkan látara pé kiri látara pé ní súnà anábì sallallahu alaihi wasallam tó nínú tó ga jù téèyàn lè rí ní tí ó máa kàyàn nínú aburú ṣẹ́kù ní wà ilà téèyàn bá wá ṣe sùúrù ṣẹ́gun ní àfi kéèyàn ó ṣe sùúrù lórí nǹkan téèyàn bá rí nítorí pé téèyàn bá fi lè ṣe sùúrù yàní téèyàn bá wà lórí ìlànà anábì sallallahu alaihi wasallam yìí èèyàn ó jẹ́ target túláàsì ni ó jẹ́ target ó jẹ́ tí wọ́n máa sùn wọ́n máa sọ àwọn yóò máa target rẹ wọ̀dù áàtì sùn àtàwọn tí wọ́n ń pèpè lọ sí ọ̀nà aburú àwọn tí wọ́n ń pèpè lọ sójú ọ̀nà aburú wọ́n máa target àwọn tí bá ń ṣe súnà rẹ̀ ẹ̀rí ẹ ẹ láwọn tó ń pè láwọn lórí súnà o wọ́n ní ẹ má kúnlẹ̀ kíyàn wọ́n ní ẹ má pààyà wọ́n ní ẹ má pààyà ayé lẹ́mọ́ wọ́n ní sọ wọ́n ní ẹ má kúnlẹ̀ kíyàn o wọ́n ní wọ́n ní ẹ má pààyà ayé lẹ́mọ́ wọ́n ní ẹ má kọ́ bàbá ayé lẹ́mọ́ kọ́dà wọ́n ní kẹ́ ẹ má máa ṣe síkìrì wọ́n ní wọ́n tó bá ń ṣe la ilaha illallah ó wọ̀ náà ẹ wò kaba wọn wọ́n ní wọ́n tó bá ń sọ sàlátù bá nàbí wọ́n ló wọ̀ náà ṣé bá ṣe alùsùn náà wí bẹ́ẹ̀ láéláé kò sí alùsùn náà tó bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ òun ṣe la ilaha illallah wà wọná la hawla wala quwwata illa billah bóòlù yóò ṣe wá wọná pẹ̀lú la ilaha illallah èèyàn ní wọná látara pé yàn ṣe la ilaha illallah nítorí lè mú yàn níbi inú Allah subhanahu wa ta'ala òun náà ní kéèyàn máa ṣe la ilaha illallah lọ́nà tí ó gbà ní kéèyàn kéèyàn máa ṣe la ilaha illallah lọ́nà tó takò ọ̀nà tá wọ́n wá sọ fún òníwọ́ wáyàn láàyò òníwọ́ ló mọ̀ nígbà láti bá nẹ́bí tó eléyìí wòye sàlá láti bá nẹ́bí yọnu sí ọlọ́run sì ní gbà lọ́wọ́ rẹ̀ níbẹ̀ tó gbé ànábì júwe àsàlá tó yẹn máa ṣe eléyìí òlàlàyé ìbọ́sí wẹ́wẹ́ kí n bẹ nínú gbogbo àwọn nǹkan táwọn kan ń sọ lódìdí fáwọn èèyàn ah wọ́n ní ẹ máa kóbi yín lé mọ́ o wọ́n ní ẹ máa sàì lójú tì táwọn òbí yín wọ́n kọ́ yẹn láta gbogbo eléyìí wàláì kò sí tó jọ òtá pẹ̀lú mi kéèyàn ó kúnlẹ̀ fún yẹn wọ́n abẹ́ kó yẹn ní kíyàn ní ti wá tẹ́rí ba kó tẹ ọ̀rùn bàbá yìí àbọ̀ wá rúkú àbọ̀ wá fẹ́ kún rẹ̀ méjì kalẹ̀ àbọ̀ wá fẹ́rí kalẹ̀ àbọ̀ wá dọ̀bálẹ̀ kò sápẹ̀lẹ̀ mi gbogbo ẹ̀ ìtayọ̀ àlà ló wà ìgbé nítorí pé ká yẹ pẹrẹ kò sẹ́ni kankan tá a fún àbúrò ká yẹ pẹrẹ ara inú táǹpẹ̀ ní òun náà ni pé èèyàn kan wà lérí àbọ̀ wa rò pé àpẹẹlẹ ni fún yàrá ni pé kò tẹ rí rẹ bàbá yìí síwájú kó tó tẹ́kí ni kó tó pẹ́ ni wọlé ìyẹ́pẹ̀rẹ̀ ara ẹni pẹ́ lómi ìyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ni tába lọ wò ó ká dúró Allah subhanahu wa ta'ala àwọn ọdún wa fún òun náà làwọn máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún táàbí dẹ́rù kú òun náà láàbẹ̀ rí balẹ̀ fún ìjọba ìyẹpẹrẹ yìí táàbí kíra wa táàbí kí àlọ́ táàbí tí Allah subhanahu wa òun náà ní káfí gbogbo eré wa káfọ́ wa káfí fún wa káfí tẹ ìgbà wọn náà lẹ́rú ti máa ń súnmọ́ ọba tó dáa jù àmọ́ wa lónìí gbogbo eléyìí nìsí wọ́n sọ di kíkí wọn látàlẹ́ àwọn ẹlòmíì lónìí wọn á ní àwọn èyí dọ̀bálẹ̀ o èyí sàṣà tiwa tẹ́ ẹ bá lẹ́ni tó dọ̀bálẹ̀ ẹ takò kí ni tẹ́ ẹ fi takò ẹni tó dọ̀bálẹ̀ tẹ́ ẹ fi takò ẹni tó kúnlẹ̀ ṣé gbogbo ẹ̀ náà jẹ́ lọ́rìí náà ni gbogbo ẹ̀ náà wọ́n jọ ní amọ̀ṣe náà ni amọ̀yẹ̀pẹ̀ ara wa ìyẹ́pẹ̀ ara rẹ ní ìdọ̀bálẹ̀ ìyẹpẹrẹ ara ẹni ni káwọn ọ̀fẹ́ kábẹ́ kọjá kábẹ́ kíyàn káwọn bọ́ bàtà ìyẹpẹrẹ ẹni ká síbìlà fún àtàwọn abẹ́ kíyàn ọwọ́ abẹ́ kíyàn nítorí wá síbìlà lérí ẹsẹ̀ báwọn níbi ẹni ni. tó jẹ́ pé gbogbo àwọn ìta ń sọ yìí wàláì ọ̀rọ̀ òdodo ni tó yẹ pé ó lẹ́rìí látọ̀dọ̀ ó sì lẹ́rìí nínú àwọn tí àwọn èèyàn gbà láàfà láwùjọ lónìí tó yẹ pé wọ́n gbà pé ah, àwọn táwọn àmọ̀ láàfà tiwa lónìí láwùjọ wa àwọn náà làwọn báyìí àwọn náà làwọn báyìí àwọn wọ̀nyí náà wọ́n ti kíni wọ́n tún sọ lọ́rọ̀ ẹnu wọ́n kọ́ kalẹ̀ wọ́n ní kò sínú àpọ́nlé ibi káwá ṣe pé kíni kálá ń tẹ̀ kiri ẹni kálá ń kúnlẹ̀ kiri ẹni kálá ń dọ̀bálẹ̀ kiri ẹni. sheikh kamal àti sheikh adam àwọn bàbá méjèèjì yìí tó yẹ pé gbogbo wa a ah, àfa gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n kéésì lọrin nìkan àbí gbogbo ẹ̀ la gbàgbé ah, àfa gbogbo lọrin ni wọ́n àfa gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n àwọn bàbá méjì tá a sọ yìí Sheikh Kamal wọ́n sọ nínú fídíò ni ìpè kákìrà kíkì Islam òun náà ni pé ká dúró báyìí káwá sálámà ká bọ̀ra wa lọ́wọ́ pé ẹ̀ wá rí káwá tẹ́ kọ̀kọ̀rọ̀ báyìí àbí ká wá rúkú àbí ká wá fẹ́ kúkú lẹ̀ fún yà ẹ́ wọ́n ní ká fẹ́ kúkú lẹ̀ fún yà ká wá rúkú àbí ká sẹ̀ kọ̀kọ̀rọ̀ wọ́n ní gbogbo eléyìí kò lẹ́tọ̀ọ́ fẹ́ dá kan kó ṣe fẹ́ dá kan wọ́n ní gbogbo ẹni tó bá ṣe é wọ́n ní gbogbo àtẹnudí wọ́n ṣe é fún àwọn méjèèjì fún òròjọ́ wájú ọlọ́run tó bá ti jọ́ gbèjà sí àmà ọ̀rọ̀ bàbá yìí nù fa fídíò nípa lónìí nísìnyí nínú àwọn tí wọ́n wá ń takò pé dájọ́ gbọ́dọ̀ mọ́ kúnlẹ̀ fún mi bírú ẹni wò bá bìlọ́ọ̀gì sọ́dọ̀ bàbá tá a sọ yìí tí èèbá sàdàbí yá tí ó bìlọ́ọ̀gì sọ́dọ̀ bàbá kàmáì ládàbí yá irú ẹni báwọn yóò bìlọ́ọ̀gì sọ́dọ̀ Sheikh Adam ṣe pé Sheikh Adam náà tún sọ ọ́ kọ́lá Sheikh Adam tó kọ́ lákọ̀ọ́lẹ̀ ipe ìmọ̀ tẹ̀kírẹ́ ẹni kájọ̀bálẹ̀ kátẹ́kọ̀kọ̀ kábọ́ bìlà ẹ́ kábọ́ bàtà nígbà tá a bá fẹ́ kírẹ́ ẹni Ah, Sheikh Adamu ní nínú àwọn nǹkan ni kí ẹ̀rù lọ́wọ́ pẹ̀lú jàìlíyà àwọn ìgbà tí ẹ̀sìn ìgbà tó dúdú tẹ́sí ti dé wọ́n ní nínú àwọn ìṣesí wọn ni mìíràn wá síbi jàìlíyà wọ́n ní ìlú rẹ̀ ló wà pé wọ́n ní ò sínú àpọ́nlé rárá bàbá ìtọ́ bẹ́ẹ̀ Sheikh Adamu tó wá kọ́ lórí ẹlọ́wọ́dọ̀ e náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àti bàbá ìkọ́ kalẹ̀ sí bàbá yìí ni wọ́n ìhàkọ́ mi yahilu haya bàbá ní ó mà ṣe fáwọn ará fáwọn o àwọn lọ wọ́n bá wíwo ó gbogbo ẹ̀yà ara lọ rí o àti gbogbo ẹ̀yìn ilẹ̀ rí o bá lápapọ̀ tó ẹ pé gbogbo yín náà lẹ pé mi làbá gbà yín ṣé ni haya kankan kí jẹ́ ẹ̀sà ẹ̀sà ìmọ̀ nípa ń tẹ̀yàn ń pè ní tìjú pátápátá ìtí wọ́n pè ní tìjú ẹ̀ nímọ̀ nípa rẹ̀ bó ti wò ó ma ṣẹ́gun wa ní wá àgbà ń bí ìhọ́sìmán wà bùdà ṣẹ́gun ní nípa ń tán pè ní tìjú yìí wọ́n ní ẹ sọnù pátápátá ń bẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ bíbí kankan kọ̀rẹ́ ti bẹ̀ láti bẹ̀rẹ̀ tíbi tó ti ń pè ní tìjú ló ti parí ló ti bẹ̀rẹ̀ tó ti gbé parí bàbá rẹ̀ sọnù bẹ̀ yẹn yá ẹ̀ mọ̀ ti ń jẹ bẹ́ẹ̀ sẹ́kù ni wọ́n bà náà hu fi sùjú ní wàlìkìlà wọ́n ní dẹ́yìn pè ní ìtìjú lọ́dọ̀ yìí òun náà ni pé ẹ wá mọ ìtìjú ẹ mọ́ pa lórí pé káfíńrí kanlẹ̀ nígbà tá a bá fẹ́ kíyàn ẹ mọ́ pa lórí pé káfíń kọ̀kọ̀rọ̀ báyìí nígbà tá a bá fẹ́ kíyàn bàbá wa kọ orin yẹn orin yẹn bẹ́ẹ̀ tó ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tí o bá jù bẹ́ẹ̀ lọ bàbá kà títí pé ẹlòmíì ìdọ̀bálẹ̀ ni ẹ̀ ni wọ́n máa dọ̀bálẹ̀ fún yà ẹ̀ máa dọ̀bálẹ̀ fúnra yín ẹlòmíì kálíwù náà lè kẹ́yẹ bọ́ bàtà tẹ́ bá fẹ́ kíyàn wọ́n ti sọ di ádá wọ́n ti sọ di pé tó yẹ pé gbogbo àwọn sàdí ọba wa kà yìí ọba ní ẹni tí ọba fi lè wá ṣe ó ti di kèfèrí nínú ẹ̀sìn wọn ẹ wọ́n báwọn ó ti di kèfèrí nínú ẹ̀sìn wọn ṣé kàdá wọn ni wọ́n ẹni báwọn ó wàá gbógun ti kò sí tí wọn níbẹ̀ kan láburú ìbẹ̀ látọ̀ọ́lẹ̀ bá àwọn mọ̀rìkàdínkà lónìí lónìí olónìí àwọn àdàbí àná nǹkan ti sábà wá gbọ́ pé ẹnìkan sọ̀rọ̀ kan tí ò dá nípa àwọn bàbá yìí wọ́n múra wọ́n wá sọ ọdógún ẹ̀jẹ̀ báwọn nìyí ọ̀rọ̀ táwọn bàbá sọ kalẹ̀ nìyí báyìí òun lẹ̀ ríra yìí ẹ̀ tẹ̀lé kankan lọ́ ẹ̀ ẹ̀jẹ̀ báwọn nìyí ẹ̀hẹ́n àwọn là ń tẹ̀lé ọ̀rọ̀ táwọn bàbá sọ àsọ́ọ́lẹ̀ wọn nìyí àrùkù náà ní ẹ ẹ̀jẹ̀ báwo ni ẹ̀ bàbá sọ lóòótọ́ àwọn bàbá náà máa ń ṣe àwọn tí wọ́n súnmọ́ sẹ́yìn kamal wọ́n ní àwọn ọmọdé kéwú tó bá wá kí wọn àwọn ọmọdé kéwú tó bá wá kúlẹ̀ àwọn ọmọdé kéwú tó bá ah, wá ẹ̀dídé ẹ̀dídé wọn ò ní gbà fún wa ẹ̀dí báwo àwọn sọ wọ́n sọ lẹ́yìn a sì dákọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ tí èèyàn bá wá sọ jáde lẹ́nu lódodo kọ́dà bí èèyàn bá wá tẹ̀lé òdodo tó sọ èèyàn wá ní ká má gbà rẹ̀ ẹ́ àfa kan wá jáde nísìnyí àfa ni ẹ má mutí a àbáni ọtí ò dáa àbáni sì náà ò dáa nígbà ẹ lọ lọ́nà kọ̀ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ti ká àbá àmọ́kọ́ lẹ́nu ẹ bá bá ibi tábà ti ń dágẹ̀ ọtí ẹ ṣé yíwù tó lẹ́ẹ̀rí fún wa ká pé àbá ti má ṣé bá bóun náà ti mú àánú máa mú ni ó tó fún wa àbí àbá ṣe zìnà má ẹ bá bá tó náà ṣe zìnà tẹ́lẹ̀ tó fún wa nítorí mò ń máa ṣe ọ̀tọ̀ lélẹ́yìn o yóò yanjú ara ìlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ́ yìí tó jòdòdó tó ti sọ fáwa yìí òun náà ló yẹ kó kálukú mú ká tẹ̀lé tó tábà wò lónìí á rí wa la síbi làgbàtà bá fẹ́ kan sọ wọ́n ní sẹ́ adáàmú wa ọba ẹdí báwo ni ẹ dákun àpọ́nlé wo ni bẹ́ẹ̀ ike mo fẹ́ kí ọ nísìnyí mo wá sífìlà tó wà lérí mi àti mo fẹ́ kí ọ nísìnyí mo wá bọ́ bàtà lẹ́sẹ̀ àpọ́nlé wo ló wà ń bẹ́ káwọn náà gbé sínú làákà yìí ṣé làdá mo tún wá sọ ọ́ ní orin o ó pé ìtànpè lápọ́nlé òun náà ni pé kéèyàn ó rẹ́dì láti gba òdodo lọ́wọ́ gbogbo ẹ̀ ìtànpè ní tìjú òun náà ni kéèyàn ó ṣe láti gba òdodo lọ́wọ́ gbogbo ẹni ẹ wò kábàá ń ẹgbẹ́ ọba ìtìpa yọ̀rọ̀ fún yín ẹ̀ẹ̀kan ni ipe ìdánpè ní ìtìjú òun náà ni ìdánpè ní ìdánpè ní ìtìjú òun náà gba òdodo lọ́wọ́ gbogbo ẹ tó wá wò ó fún yà báyà kó sọ ni òun náà ló fi kéwú ọmọ wa dé ọmọ wa gbọ́ rédíò òkọrin ọmọ wa ní tàbí ọ nígbà náà làárọ̀ lọ́lé kéwọ̀ ẹ̀sìn bá wọn ìyẹn gbọ́dọ̀ sọ́bẹ̀ láíláí ní tó sọ òun ló gbọ́ lódodo ẹ̀sìn bá wọn ìsìn ní tí wọ́n ti ń pè ní gbéraga ní tí wọ́n ń pè ní gbéraga òun ti kọ òdodo wá wọ́n pé ìwọ bí ẹ̀ bá jẹ́ ń ṣe wá àti aburú lálá tó àdìjọ́ òfin dàlìkì àmà nítorí tiẹ̀ tó sọ ajẹ́kọ̀ọ́ màkó òdòdó ní nǹkan òun àmọ́ nítorí kó jáde láti ẹnu ẹni òdìjọ́ ògbà nítorí sáwọn ará mọ́kà náà nùbà ipe Muhammadu ọmọ jó Muhammadu ọmọ jó òun náà ni ó wàá dé lónìí ni ó máa wá sọ fún wa pé ká pa òòsà tó jẹ́ pé òòsà táwọn bàbá lábàbá rẹ̀ ṣe ó wá dé lónìí ní ká pa á tì ní òòsà tá a ní ọtí ọ̀rẹ́ àti tì ní bẹ́ẹ̀ mọ́ká nínú Kaaba ṣe pé kálukú láwọn òtẹ́rì ti ti kéde kéde ìwọ́ wá dé lónìí ó ní apá ogun ẹ̀sìn káwá máa jọ́sìn fún ọba ẹ̀kan ṣoṣo wọn ni ajá alàlíhàtà ìlàhà wáhì ajá alàlíhàtà ìlàhà wáhìdà wọn ni yóò wá dé lónìí yóò wá sọ gbogbo ọba táwa ní tá a jọ́sìn fún ìdí ọba ẹ̀kan ṣoṣo inna hadha la shay'un ujab inú alukur'an inú sọ́ọ́tù sọ́ọ́tù sọ́ọ́dì ni àbí sọ́ọ́tù sọ́ọ́fàtì inna hadha la shay'un ijab dájú yìí tọ́mọ̀ ìgbédè yìí á nǹkan ìmọ̀ ní kàyébì ni òun náà ní sẹ́yìn láwùjọ wa lónìí níta bá táwọn bàbá wa ṣe àwọn bàbá tó wá ṣe kọjá ṣe àwọn aláwọ̀ bẹ́ẹ̀ ti yé ni táwọn aláwọ̀ máa ní èmi wọ́n ṣe ẹ̀sìn bá yìí táwọn yòó máa rán nu máa láwùjọ tó jẹ pé Al-Qur'an jẹ́ kó wa pé òwúrọ̀ àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò dáa tó yẹ ká máa sọ lẹ́nu àwọn tí wọ́n wí bẹ́ẹ̀ àwọn ará maka lẹ́yìn bàbá nàbí lọ́jọ́ lọ́jọ́ sí lọ́jọ́ kìíní àná. ṣe inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun. ṣe abá àwọn bàbá wa lórí ẹ̀sìn kan ní orí ẹ̀sìn tá a ti bá wọn òun náà láàmà tẹ̀lé alábìtú ayé wọn pé awàlá òdì ìtukùn bí ahda mimma wajadtum alayhi aba'akum ànábì wa ni ó dáa sí bá tún wá mú kankan wá tóun tún wá dáa ju ẹ́ tóun tún ṣe geere tó tún lọ geere ju ń tẹ́ bá àwọn bàbá yín lórí ẹ̀kọ́ kí ló kẹ́yọ̀ rọ̀ wọn láwọn onígbà náà èdè bá mi. tó eléyìí ibi tá a ti lọ òun náà ni pé ọ̀rọ̀ tí sèkù wa sọ pé èèyàn máa rí nira látara kíni látara pé téèyàn bá fẹ́ dúró lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam tí ẹ bá fẹ́ dúró lórí àwọn lórí ibi táwọn sàábì ànábì wà tí ẹ bá fẹ́ wà gẹ́gẹ́ bá àwọn sàábì ànábì wà wọ́n ti wà túláàsì èyẹ gbọ́dọ̀ máa rí nira ó sì gbọ́dọ̀ máa sékìní ó gbọ́dọ̀ jẹ́ target fáwọn dùhátùsù àwọn dùhátùsù àwọn olùpèpè àwọn àfa àwọn àfa àti wọn pèpè sójú ọ̀nà aburú wọn pọ̀ láwùjọ nítorí pé tẹ́ bá lọ gáì tẹ́ bá lọ wò dáadáa pé níbo ni wọ́n roko sí wọ́n roko sí bíjẹ̀mú òsì nídìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùsùn náà wal jamaa páípá yé làwọn náà wá káàkiri àwọn náà máa kán máa ní gbogbo owó ọ̀nà láti máa rí pé tọ́lọ́kọ́wọ́ máa yọ bóyá wo yẹ dáwọ́ àjọ àjọ bóyá wo yẹ mọ́wọ́ àlùbáríkà wá gbogbo yẹ mọ́wọ́ ọmọ mọ́gọ̀ wá ẹ̀dìbò àwọn téèyàn lè ríjọ́ mọ́ gọ̀ ẹ̀dìbò àwọn téèyàn lè ríjọ́ mọ́ gọ̀ ẹ̀wá wá ẹ̀dìbò àwọn kálukú náà máa wá dáwọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ti báyìí ẹ̀dàkùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó gọ̀ láwùjọ lónìí wọ́n ti sanwó ọmọ gọ̀ba ẹ wọ́n sanwó kọ́mọ ọmọ gọ̀ kí wọ́n á ló mú wọn gọ̀ èdè bá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí mo gbọ́ káàkiri lónìí tí wọ́n mú gbó tí wọ́n ya tọ́ọ̀gì kan ya gbogbo ẹ̀ gbogbo wọn náà ni wọ́n gbowó àgbàríkà wọn wọ́n sì gbowó tí wọ́n mọ yá yàkúyà wọ́n gbowó tí wọ́n mọ gọ́ gbogbo eléyìí ní ti báyìí ẹ̀ wò ní ti so ibi eléyìí la yóò ti yé wa ipe eléyìí ń kọ́lọ̀ náà àbí káwọn tá a bá tọ́ ma lórí súnà nàbì sallallahu alaihi wasallam ẹni tó gbọ́jù láyé yìí wàláì ẹni tó gbọ́jù láyé yìí òun náà lẹni tí bá rìn lójú ọ̀nà súnà nàbì sallallahu alaihi wasallam kí ló bá tó fi gbá ìjọ́ òun ló gbájú ẹ́ kí ló bá tó fi jẹ́ òun ló gbájú òun náà ni pé tó bá dijọ́ ògbédè àlùkìyàmà ọ̀rọ̀ rẹ̀ ṣe tálójú tó yí tó ń ṣe ànábì ni ẹ̀sìn bá rí kí ló dé tó fi tẹ́lẹ̀ yìí á tó pa ànábì lóní àmọ́ ṣe bá bá alákọ̀ọ́lẹ̀ tá ànábì ṣe nìyí sẹ́mi pé òun ló pẹ́jù ó ti wà lákọọ́lẹ̀ á àwọn tànẹ́bì ni àwọn àti wọn darí ẹmọ sílẹ̀ yìí ẹ tọ̀tọ̀ àwọn bàbá náà wọ́n ní kátà máa ṣe ẹ̀sìn bá rẹ̀ ṣé yóò ṣé yóò lọ gèrè ẹ́ sẹ́ni pé irú ẹni wọn nìsín ọ̀nà rẹ̀ ó jìnà wọ́n tún sẹ́yìn ránṣẹ́ pé àwọn bàbá wọn ní pẹ́tọ́ ọ̀yá àwọn bàbá wọn ń dà ànábìsì ti sọ alùpàdé náà ti sọ pé tó bá ti jẹ́ òpin dàrú kìí ó ní tó bá di jọ́ ògbé dàlí kìyàmá àkìlá òyà ọmọ ìdín báàdù humli báàdì àdó ìlà mọ̀tàkù. ó ní àwọn ọ̀rẹ́ tẹ́ rí wọn àwọn ọ̀rẹ́ ayò láyé kí á ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ kòríkòsù ní tó bá di jọ́ ògbé dàlí kìyàmá wọ́n di ọ̀tá ni wọ́n kẹ́yìn síra wọn kálukú tẹ̀ lójú ara wọn ìlà mọ̀tàkù àfàwọn tí súnà bá pa wọn pọ̀ àwọn tí wọn bá pàdé lórí ìpáyà Allah subhanahu wa ta'ala àwọn wọn náà ni wọn tún ṣe kí ni wọn ó tún jọ pàdé tó bá jọ gbé dàlẹ kìámà àwọn náà ni wọ́n ti jọ dọ̀rẹ́ kí wọ́n jọ wọ àlìjẹ́nà pẹ̀lú ànábì tó bá jọ gbé àlùkìyàmà so pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ibi láti dá àdó tó bá dijọ́ mẹ́jọ á tún máa bá ṣáàrùkù yẹn lọ orí ṣáàrùkù náà láti wà orí àlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ ṣẹ́kù wa al-Barbahari ó sì ṣe pàtàkì ẹ àti bídíà gbogbo gbogbo àti bídíà àti súnà gbogbo ẹ̀ bákan kan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe pàtàkì fáwọn kan tí ń bẹ láwùjọ lónìí tó jẹ́ pé súnà náà làwọn ń ṣe ti wọn nǹkan kí nǹkan ni wọ́n ń ṣe láwùjọ ẹ àwọn tẹ̀fí àwọn àtẹ̀fìrí yà àwọn alkawari àtẹ̀fìrí yà àwọn tó jẹ́ pé súnà náà làwọn ń ṣe súnà ni wọ́n ń tìràmọ́ àmọ́ orí ẹ̀sìn náà wà kéésì orí ìlànà Ànábì sallallahu alaihi wasallam orí ìmọ̀ pa àwọn èèyàn kèfèrí lódì lódì ìmọ̀ àwọn èèyàn kúrò nínú islam ní nǹkan tí èsè ẹ̀kọ́ nínú islam so irú eléyìí ní irú àwọn wọ̀nyí ní sèé àwọn náà bẹ̀rẹ̀ àwùjọ abám tó jẹ́ pé a gbọ́dọ̀ yànnà náà gbogbo ẹ̀ a gbọ́dọ̀ wà láàrin a gbọ́dọ̀ wà láàrin àwọn tí ó ní kò sí súnà súnà wo ni a wà láàrin àwọn tó jẹ́ ni ni wọ́n ń ṣe tí wọ́n a gbọ́dọ̀ tó jọ àwọn eléyìí wò a gbọ́dọ̀ wà lórí ìwọ̀ntúnwọ̀nsì ìbáraẹni sallallahu alaihi wasallam bó ti fi wá sí ìdá wa ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì yìí lọ́dọ̀ àwọn ẹlòmíì àtẹ́jú ni ẹ̀wọ̀n kan báwọn nìsín ìdá ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì nìsín lọ́dọ̀ àwọn tí mo tẹ̀lé súnà lẹ́bi sọ̀lá àtẹ́jú ti ti jẹ́ súnà àtẹ́jú ni lọ́dọ̀ tiwa lọ́dọ̀ àwọn tó jẹ́ ife àwọn làwọn ṣe súnà náà ni wọ́n kọjá àlà àti ètò ni lọ́dọ̀ tiwa so ẹ̀rí pé ó nídìí àlàyé ó sì yẹ ká máa ṣàlàyé rẹ̀ fúnra wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní gbogbo àyè àti ní gbogbo àsìkò káfí lè mọ èyí tí ó jẹ́ súnà nàbí sallallahu alaihi wasallam lódodo láti fi lè tẹ̀lé kẹ́ni tó bá fẹ́ tẹ̀lé súnà kó fi ni pé ah ọ̀nà yìí clear kí ẹni tó bá fẹ́ ṣe ìfẹ́ ẹnu tó fẹ́ sagídí tí ò fẹ́ tẹ̀lé kó mọ̀ pé ah wọ́n wí fún mi tó èmi ni mo kọ̀jálẹ̀ tí mo ní ìdí tẹ̀lé àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ ti wá lálágídí nínú ẹ̀sìn o àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ ti wá ní alákatakítí tí ò ní tẹ̀lé lánà nàbì sallallahu alaihi wasallam tí ó kọjá àlàtà nàbì sallallahu alaihi wasallam kó làkàlẹ̀ fún wa àbí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí lánà nàbì sallallahu alaihi wasallam innahu waliyyu dhalika wal qadiru alayhi هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هذه هو بعيد.